ọ̀rọ̀ tí wọ́n bá bọ̀ nínú ohun tó pọn dandan lórí ẹni tí yóò bàbá ní ẹ̀ka àgbàdo nìkan. kí làwọn ṣe lọ́yẹ̀ bàbá lọ́wọ́ tiẹ̀ náà? kọ́tù mẹ́lẹ́ta kan nìkan kí làwọn àgbàdo jẹ́ dandan ń wọ̀ náà láti ṣe lọ́sọ̀ ẹ̀rù ìyàwó àìlè lórí jẹ́jẹ́ nínú bẹ́ẹ̀ àtàkì yóò padà yóò padà wọ̀nyí láti fi ìfẹ̀yìn tó àti ìfẹ̀ yóò sì fa wàhálà láàrin àwọn ìlú. eléyìí sì láti kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó yẹ. gẹ́gẹ́ bí ilé ọ̀fẹ́jẹ́ tó fẹ́rẹ́ àtàkì wọn ènìyàn. nínú ẹ̀ òun lè tí wọ́n ń sọ fún wa ní pé bisimilayi rahman rahim هذا ويجب على الأجير إتقان العمل وإسلامه أقعد يا أبو abáàlùkì lábìsì rẹ̀ lórí ìgbẹ̀gà ó fẹ́ bá wa ṣe gbẹ̀gà ẹnì yìí kí ni nǹkan tó kàn ní láti ní lọ́dọ̀ wọ́n ní. irú ẹni bẹ́ẹ̀ nínú tó pọn dandan tá a gbọdọ̀ kọ́kọ́ bá nínú ìròyìn òun náà ní kí ẹrú náà jẹ́ ọ̀nà wa ìtìkọ́ kó má má dájú pé ọ̀bọ̀rọ̀ pápá jùlọ láwọn orílẹ̀ bricklayer àwọn ni wọ́n pè é iṣẹ́ ìwáyà fún ẹ̀rọ kò tẹ̀ sí mọ́ra tí wọ́n tẹ̀ sí pé ìwáyà tẹ̀lé nígbà á ní wáyà nígbà méjì ní pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ní tó ní pẹ̀lú iye gba mẹ́sì tẹ̀ wá pé iṣẹ́ wáyà ni wọ́n tó tẹ̀ dé lọ́wọ́. nígbà tí wọ́n ní ẹni dáhùn òye o nítorí ìdílé àbí ìlórí oníkókó sáyẹ̀nsì lórí wọ́n wá ní ẹ̀jẹ̀ ká lọ sí kọ́nínà ọ̀ẹ́ abẹ́rẹ́ òun ni ẹ̀jẹ̀ kọ́ máa tó kọ́nínà ọ̀ẹ́ ẹ ẹ dákun kíra lórí ìdìnnà náà àgbì èyí tẹ̀ tuntun mà tẹ̀lé yóò lè máa ń yẹ kí n lára lórí abẹ́ ẹ̀kọ́ ni èyí tó tún mà. nígbà wọn lè máa rí ibi olùkú káyẹ̀ olùkú káyẹ̀ lórí ìṣòro àwọn ẹni kan ti di kọ́má jẹ́ kọ́mísánná fọ́ ẹ̀ kó ìjọra ìfífẹ̀rẹ̀ láwọn ọ̀sán rẹ̀. ìyẹn ní pọ́lẹ́mù káwá nínú ẹ̀lẹ́ni wọ́n kọ ẹnìkan yìí pé a ní ti kó wá níta sábìsì fún wa níbi ìjọba yìí ìka ìyẹn ìmọ̀ dáadáa kò sí ní rẹ̀. ojú pé ó máa ka ẹyẹ fìlà ayọ́wà dúró olùkọ́ dẹ́gẹ́dẹ́ ó máa ka ẹyẹ dáadáa ayọ́wà dúró. ààrẹ tí wọn bá wà ní ìlú náà ó sọ fún wa nínú àdìsí kan yìí pé ọlọ́wọ́ àdìsí ọlá ó ní ìbẹ̀rù. tó lè ṣe tó bá fẹ́ tó bá fẹ́ tó lẹ́ka àìsí ìlà ó má mà dájú tó bá fẹ́ tó lè. àlejò tó wá wá ní ìlà òun fẹ́ lè tó wá bẹ́ẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe wọ́n gbà ẹ́ fún ọwọ́ bá wọn ṣe ọwọ́ ọ̀rọ̀ lájọ nínú bí wọ́n bá tó ń lẹ́gẹ́. tẹ́lọ̀ ló lọ kọ́ ọba tó lọ rẹ̀ ọba ń sọ ọba bẹ́ẹ̀ ni wọ́n wọ̀ bá a lé kọ́ka tó bá yẹ ọ́ sọ tó lò tó jẹ́ sọ ọba táyà ń lọ́wọ́ bá yẹn pàṣẹ àpò pàṣẹ ìpa wájú tó ní wọn pàṣẹ táyà lọ́wọ́ àti wọn pàṣẹ ìdìbò wọn tó kù yìí tó dára àpò ìlẹ́wọ̀. Kúrò ló bá lọ́wọ́ bá bẹ́ẹ̀ ṣe ẹ̀kọ́ náà nílé yìí. Ẹja ti láyà wọ̀ ẹ̀sìnká máa fọ̀ ọ̀gá lọ́wọ́. Bí abẹ́rẹ́ dàgbà ti abẹ́rẹ́ dàgbà láti lọ abẹ́rẹ́ dàgbà. Bákan náà wá máa mọ̀ ní láti bẹ̀yẹ̀ ní gbogbo ẹ̀ bá dé. ọ̀gọ̀rọ̀ ló ń bẹ̀rẹ̀ náà ló máa ń gbé tó máa ń gbé ìlàkàrà ilé yìí. ìwà tó pa sẹ́yìn ìgbà nínú àkọsílẹ̀ ìgbà tó ń mọ ẹ wọ́n sọ mẹ́rin tó ń mọ ọ̀sẹ̀ lágbo mẹ́jọ àárọ̀ ó ti lọ sí ìlànà mẹ́ta àgbàdo lẹ́yìn. gbogbo sábì tó ń wà lẹ́yìn ìtumọ̀ rẹ̀ ní pé òun kẹta ní ìfẹ́ ti ń tẹ̀lé yẹn. tó wà lákòókò ìlà ìgbà. torí kọ̀ọ̀kan lọ́kùnrin náà wà pé ìlà yìí o nínú tó kà ní ẹ o ọjọ́ wo lẹ́yìn tó ti tẹ́ ọjọ́ máa wù ú. ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ti kọ́ sẹ́yẹ láti ọ̀rọ̀ yẹn kó o lẹ́tọ̀ àti ìgbà nínú sẹ́yẹ lọ. níta ń bá mi wọ ọ̀rọ̀ mo ti kó wa là ń sílẹ̀ tó lọ. bẹ̀rẹ̀ ló ti jáde kẹ́ni tó ń jẹ́ ọ̀gá ní ilé iṣẹ́ ìròyìn máa fẹ́ ìfẹ́ jáde lábẹ́ wọn torí kò ní ká ìyàwó tó fẹ́ lọ sí ìyàwó jẹ́ áàyè ìṣẹ́ tó wù gbà. mi ti lè wá sí ilé yẹn náà ṣùgbọ́n àgbà mi yọ ọmọ mi ni kódà wọ́n ti máa fi irin iṣẹ́ ìpàdé yẹn náà ṣiṣẹ́ gbogbo. tó bá lọ wáyé tó ìṣeré yẹn o ìtọ́wá wà ní iṣẹ́ náà ṣe iṣẹ́ yẹn tó yẹ àkọ́kọ́ mọ̀ dáadáa òṣìṣẹ́ yẹn lé òṣìṣẹ́ wọlé. Ìjọba tí a wù lówó lẹ́yẹ ìṣó pàṣípà rẹ̀ lọ́wọ́. Torí ìdílé wọ́n wá ní wọ́yá fún ààrẹ yìí àti káma wá ṣe ìjàmbá àbí káma ṣe ẹ̀yà gbọ́n ọ̀gbọ́n láyé kéèyàn máa ṣe ìlú ntọ́yẹ kó o ní lásìkò yẹn tó bá ti kókò tó ṣe nǹkan rẹ̀ àbí ntọ́yẹ kó o ṣe sílẹ̀ ọ̀tọ̀ tó o ṣe sílẹ̀ ọ̀tọ̀ yíṣu yẹn wàlẹ̀ tí tíyẹn wá jàǹbá ẹni yẹn àkókò mọ́ta tó kọ́ mọ́ta lórí ilé ìjọba ìlú máa wọ̀ sílẹ̀ ọ̀tọ̀ sílẹ̀. ẹjá wo nínú àwọn ọ̀nà tá a máa ń bá nígbà tá a ti ní àlè lánàá kódà tí wọ́n mú àwọn oúnjẹ tó bá ara wá tábìlì náà lọ rẹ́rẹ́ dà. ẹ wo ìrántí áàpù ìṣòjọ́ ọ̀rẹ́ dada àbúrò ìwọlẹ́kọ̀ọ́. Tìlùmọ̀ ẹgbẹ́ ń jà bá èèyàn kò ní bàbá tó kọ́ ní àbá ara wọn lọ. Mo yẹ kó jà ń bẹ̀rẹ̀ tó ní àbá ara rẹ̀ kọ́ ní àbá tó wà Wọ́n ní arákùnrin yìí. ó ń bẹ lọ́dọ̀ ọ̀gá gbogbo tó na láti mẹ́tò ọ̀gá kan náà owó lẹ́sẹ̀ àtàkùn ọ̀gá yìí ọ̀gá ti mọ̀ ọ́. ẹgbẹ́ tí ìfọ́ kàkà ọ̀gá wa fọ́ pé òun ọ̀sẹ̀ ẹ̀kọ́ ilé kan agbègbè ti tó kó bá wọn wálé sí wọn ọ̀rọ̀ láti wọ́n tó gálẹ́ ló ní wọ́n pè é ọ̀gá ọ̀gá fún owó ọlọ́run ti ta láti títí ara rẹ̀ sí ẹ kọ́nà bá wà lóra wà fún àwọn fẹ́ bẹ̀rẹ̀ tẹ́tẹ̀ láì jẹ́ ọ̀gá fún owó gálẹ́ kọ́nà pé àwọn tí ó ti lẹ́ kó béèrè ní wọ́n bá gbà àti àwọn àti láti láwọn lè lò.

òwe tó lè pé ní kàtúkù là kó lè máa ti nílẹ̀ dáadáa. Gbọ́ àwọn akọ̀tá wọn lọ là wọn ti parí ìpínlẹ̀ ní ọ̀hún òní. Bàbá tó kú parí àwọn wà lè àwọn ọ̀hún ọ̀hún àwọn ọjọ́. Nígbà tí wọ́n mú ọjọ́, wọ́n débẹ̀. gbogbo àná pàdé bẹ́ẹ̀ ó náà nílé ní ọ̀gá tẹ́ ní ilé ní ń wa ọ̀gá náà ló dá ọ̀gá lọ. pàdé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n mú owó ìgbà ọ̀gá tí lè dá kí náà wọ́n mú ọ̀gá gbà jáde lé ọ̀gá rẹ̀ wọ́n ọ̀gá wa ti ká wọ́n ti láti gbọ́ ìlú ìṣẹ̀lẹ̀ lábẹ́ wọn náà. Wọ́n àwọn ní iṣẹ́ tuntun ti yẹ ní ọ̀jẹ́ ilé ìlú wọn. Àwọn ọ̀jẹ́ ilé ìlú wọn. Gba kọ́kọ́rọ́ ìgbà torí ilé ìwọ náà ni. Ara kọ̀ọ̀kan ọjọ́. Tẹ̀wọ̀n pé méjìlá kúrò lọ́wọ́. èyàn lè máa fẹ́ fún ayọ̀ mo rò pé dára pé ẹkú yẹn alèlò pé káwíyà ni àwọn ọmọdé tó dára pé káwíyà ni kí ló yẹ bẹ́ẹ̀ zikiru labu wàláwù mànìyà àdúgbò kọ̀ọ̀rìndú lọ́yọ̀ bùrọ̀ wàláhàrù àìrí wàhùwà lùrọ̀. láwùjá nìyẹn òun náà ní kéèyàn sọ ọ̀rọ̀ kan kó sì ní ìmọ̀ lẹ́yìn ṣùgbọ́n tó máa lọ́ọ̀bẹ̀ wọ́n kárí wá sí ìlàkà ìgbà ìtẹ́ ìsọ̀rọ̀ eléyìí lẹ́yìn tó lọ gbàlẹ́ lò. àdúgbò wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé wọ́n ti ìlà ní àádọ́ kọ́sù wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé ká ní tó tẹ̀lé ajá àbá tó fẹ́ ìṣẹ́jọ́ lọ rẹ̀. àbá bá ti ọ̀rọ̀ parọ́ àbá bá ti ní ẹ́ àádẹ́sẹ́ ni yàdí ìṣẹ̀ ẹni tí tọ́jú tọ́lẹ̀ sẹ́wọ̀n pé dáwọ́dí àti àbẹ̀kọ́ yàdí ìṣẹ̀lẹ̀ ó ní tùmọ̀ yìí pé yàdí ìṣẹ̀lẹ̀ ẹ ìdáyà tó ti láàlà ẹni tí sọ́kà ọ̀nà ẹni tí ọ̀nà ẹni tí a ti sọ yìí ẹni tí ọ̀sọ̀ ẹni tí kà lọ. bákan náà ó ti lè túmọ̀ yà á di ìlà tẹ̀lé ìlà ojú ọ̀nà àtọ̀nà ọba ànábì ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ tó ta alẹ́ tó kẹ̀lẹ̀. ẹ̀kọ́ ìjọba ti sọ ẹlẹ́yìn náà lórí ìtọ́lódọ́ èyí táwọn wà gbọ́yé òun

àwọn ah, yẹn kọ́ eh, ẹgbẹ́ à ẹkún ìdúlọ́kùnrin yẹn nù bẹ́ẹ̀ ẹkún mi láti kọ́lé ṣùgbọ́n òun fún ara rẹ̀ fún ẹgbẹ́ ẹkún pàṣẹ lòdì òun fún ara rẹ̀ fún ẹgbẹ́ gẹ́gẹ́ kẹsẹ̀ kún fún ẹkún pàṣẹ ni ẹwọ́n ti jẹ́ kún pàṣẹ kù gbogbo ògbà tó bá ń lówó kọ́nà lọ́la àti òṣèlú yìí náà gbàrú ìlera ìlera. abẹ́rẹ́ méjì ló rà sílẹ̀ tó wà lọ́dà wa fún lọ́kùn lọ́ra tó wà wà ní sẹ́yìn tó lọ́wọ́ sílẹ̀ ló sì lọ́kùn bẹ́ẹ̀ ni owó ló lọ ló sì lọ́ra pé kò ní náwó ìlú láì mọ̀ pé adìẹ tó yà bẹ́ẹ̀ sínú ìta lọ kéde ń tààrí ara rẹ̀ tó bàjẹ́ kò yẹ adìẹ tó ń pọ́n sílẹ̀ pọ́n sílẹ̀ èsì yẹ tó ti yàgbẹ́ ńlẹ̀ sàárè rẹ̀ náà nípa yẹn ni ó ti ní náà ibi tí ó parí tẹ̀lé ayé ẹ̀sìn nípa ìjẹ́ wọn sílẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọkùnrin náà rí torí ti eléyìí kó fẹ́ tó rò tí ó kò ń jàǹbá ẹnì gan tó ní kí wọ́n tó tẹ́ fún ọ ọwá jàǹbá ẹnì yẹn màá yí pé ó jàǹbá ẹnì kára ẹnì jàǹbá òun. ìgbọ́ta lọ gbọ́ eléyìí ti ara mẹ́rin báyìí ká gbọ́ yé tó ká wọn náà ti wọ̀ táwọn wọ́n gbà ọdún yìí wọ́n fún ọ. kó ló wọ kíláàsì kíláàsì náà ni ó ti ní tó lẹ́yìn kẹ́kọ̀ọ́ kíláàsì fún kíláàsì àdúgbò kó ti ní sẹ́ni kódà kó ṣe ipe tí wọn fẹ́ kó àwọn ọmọ náà wá sílẹ̀ káàkiri ìwé wọn wà lẹ ó ti yẹ kó ti sí àwọn ọmọ ẹ̀kọ́ ọmọ wa kó wá ọmọ ẹ kábọ̀tò kábọ̀tò gbogbo tó wá ti wà fẹ́rẹ́ dàgbà ìṣúná báwọn èèyàn màá yẹ pé ọmọ tó ti ṣe láti ìgbẹ́ ẹ̀kọ́ ṣe é. táwa lọ ka ìtàn àwọn sálà tí wọ́n lè ṣe ẹ̀wọ̀. bákan náà wọ́n ní kàmá yẹ́sù bọ̀ àárẹ̀ ayé lọ gẹ́gẹ́ bó ti tún pọn fún bákan náà mo wà sọ́dà tó lè hánẹ́ fìlìmù tẹ̀sí lẹ́bi ìsúdì ọ̀bìà kó máa bá iṣẹ́ yẹn lọ ní déédéé àkókò tí wọ́n bá ń kà fún pé ó ti sẹ́yìn. Àmì àwọn tó ń ṣe ìgbà àwọn ọmọdé máa ń mú wọn gbà wọn ní ìjà lọ́wọ́ gbogbo. Ó ti ní ọjọ́ tí wọ́n fi lọ jíjẹ́. Ọjọ́ márùn-ún ni sábìlì tí wọ́n gbà wọn jẹ́. Ìgbọ́n wọn ti kú fúlàní ẹ̀. Ọjọ́ méjì náà ni àwọn ọmọdé máa ń lò láàrin ọ̀tọ̀ lẹ́yìn tó kọ́ bá tẹ̀ láwọn ọjọ́ mi abẹ́lẹ̀ eléyìí rẹ̀ kó jẹ́ o torí tó bá ń ṣe sára rẹ̀ kò sí rẹ̀ gbogbo tó jẹ́ kí ká ló ti pọ̀ láti lé èyí tó jẹ́ kí wọ́n lé mélòó lọ́wọ́ tó kò sí torí di eléyìí ọ̀pọ̀ dandan fún àwọn ìyàwó àdúgbò tí a bá jọ láti ìyàwó òkùnkùn ìgbà agbọ̀dọ̀ bí àdúgbò yẹn àdúgbò yẹn agbọ̀dọ̀ tó ta láti ìlú. wọ́n ayọ̀ báwo ti ṣe á ń sìn ká bẹ̀rẹ̀ bọ́yẹ̀ lánàá wọ́n ní ọ̀gbọ́dọ̀ tí lásìkò wọn kọ́ máa lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ lásìkò kan lóko láì tẹ́tẹ́ lóhùn. wàá yẹ tẹ́kí ọmọ abíkálẹ̀ àdínárì ó sì lọ pa ẹ̀ ọlọ́run níbi ṣíṣe àwọn ọmọ tó jọ wà lórí láti láti mú wá àbí láti ṣe bẹ́ẹ̀ ó pàdé ọ̀dọ̀ yẹn ọ̀dọ̀ yẹn ń gbé o. eré jẹ́ ohun tó pọn dandan fẹ́ntọ́wá jẹ́ òṣìṣẹ́ tá a gbà. níparí wọ́n fẹ́ fi káwọn ẹ̀ pé ẹni tó pa. òṣìṣẹ́ náà nínú àwọn kan tó lori, àyàn léwu náà lórí mọ̀nìwẹ́ ti wá láti mú sáàjẹ́ ó dọ́ràn àyàn lórí ẹni tó pa náà o èyí tó wù àti ká fún ẹni káàkà lóṣìṣẹ́ ó àbẹ́ni tá a lẹ́yìn lọ́wọ́ rẹ̀ ká fún lówó ojúlọ́ta dáadáa lórí ọ̀yà eléyìí tó pé pérépéré. عندما تنهي عملا عندما تنهي عملا nígbà tó bá ti parí bẹ́ẹ̀ tó yẹ nígbà tó yẹ kẹ́ni tó bá ti parí bẹ́ẹ̀ ayé ìmọ̀lá àtùmọ̀lá àmàlà tó bá ti pọ̀ tó yẹ kó ọkọ ẹnìkan kó bọ ṣiṣẹ́ kan lágbègbè kọ́bọ̀ fún gbogbo wá sílé rẹ̀ ọwọ́ àtúntò náà wọ́n á lówó ní mọ́ra ọwọ́ ní sáà wọ́n á lówó ní mọ́ra ọwọ́ ní mọ́ra àti òfin tàbí òfin à owó ra mẹ́tì owó ra ìfẹ́ owó ra mọ́ kódà owó ra àwọn rẹ́pù ọ̀kadà bá yẹn bẹ̀ wọ́n á bá tẹ́ débi kan bíríkẹ̀ wá ń tọ̀ owó tẹ̀ mí pọ̀ káàdì pàdé wọ́n á yẹ kó wọlé ìdúrà wọn bá tẹ lọ wọ́n bá tẹ́ débi kan ìṣẹ́ parí ọba àti sísè náà lówó tèmi náà yìí ti yẹra bí omi àwa ni kí n tó lè rówó rẹ báyìí yóò fẹ́ di next month bímọ àbí ìtẹ́jọ́ tó ń tẹ́lẹ̀ lápẹ̀jú ẹ òwò ní five hundred thousand ni wọ́n tó parí lé wọ́n wá fẹ́ parí náà lọ́wọ́ ní.

nínú àbúrò tó lè dálẹ̀ fún ẹnìyẹn tó lè sọ̀wà kọ̀ kò tẹ̀lé kó tó kọ́ ló lè torí kó tó wá ti gbàgbé ẹni tó tilẹ̀ tilẹ̀ tó ti tó wá ti bá tẹ̀lé nìkan ó kù lówó àbẹ̀tí tó ládé òkú tó báyìí nìyẹn kù lówó àbẹ̀tí tó ládé òkú iye báyìí lẹ́ẹ̀ma ọwá ti gbàgbé ẹ̀fẹ̀ kù lówó ọ̀rọ̀ wá tún padà àtọ́wá ti gbàgbé owó òkú ẹgbẹ́ tí má ti di símẹ́ǹtì ká sí mẹ́ta àti márùn-ún pé má ti mọ ẹtí máa ta eléwọ̀n tí ó di ìjẹ jíjẹun. Nígbà tó gbé owó èso ọ̀wà bá ẹ pé ìbá àtọ́ mọ́ kàtà tí wọ́n mọ̀ máa lè di símẹ́ǹtì mẹ́ta tí ó jẹ kó márùn-ún kó lo mẹ́ta mẹ́ẹ̀ kọ́ sáré tí ó padà kọ́ lọ lọ gbowó ẹ̀. Gbogbo eléyàwó ti mọ̀ wá sẹ́yìn àwọn ọmọ ìbẹ̀rù ọlọ́run ní máa ọ̀pọ̀lọpọ̀ dá a padà ìṣẹ́ra láéláé ìṣòro ìṣẹ̀lẹ̀ ìṣúná àkáǹtì ìwájú ọlọ́run. ṣùgbọ́n mo máa ń tẹ́ ìṣòro eléyìí wá tó sì dá padà èyí tó wá jẹ́tọ̀ rẹ̀ náà kọ́ tó ṣe ń gbé ó parí tẹ́tà tó ẹ̀kọ́ tẹ́wọ́n gbowó ẹ̀ lulẹ̀ o. olóòórùn ló kó lọ sí kẹ́rẹ́ kó lọ torí di eléyìí wọ́n láwọn ọ̀rọ̀ yẹn ní wọ́n parí iṣẹ́ kàtàkùn bẹ́ẹ̀ wọ́n á máa tẹ̀lé ní wa sọ̀rọ̀ wá na ní sọ́là wọ́n là nẹ́bí sọ fún wa yìí pé àdìsí àdìsí fún wa. wọ́n ní àkùlẹ̀ àjẹrọ àjẹrọ ayé àdàbí ni òṣìṣẹ́ lówó fẹ́ẹ̀rẹ̀ kọ́bùlà àyìnlẹ̀ bí nǹkan ẹ̀rọ kù kó òkun rẹ̀ owó fẹ́ ṣáájú kẹ́rẹ́ ṣáájú kó òkun rẹ̀ owó fẹ́ ẹ̀rí pé ẹ wú sọ wàhálà wáyé fẹ́ wò ní èyí ń kọ́lá ẹni sọ. àwọn àbá ni tẹ́ládìsì yìí yẹ ó kú alàdìsì sọ́ra fi ìtọ́ àdìrí akọ. torí pé nínú ìwáyà kan náà ó sọ pé áàlù àdìrí akọ ìwáyà lọ́rẹ́ ẹ fún òṣìṣẹ́ ní ẹ̀tọ́ rẹ̀ mo rò pé wọ́n sábà ti sọ ní pé ó ṣe wá lórí kòkòrò ká yára láti fún òṣìṣẹ́ tó bá wa ṣiṣẹ́ láti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ mo bá sára kà ní kété kò dé ní kété láti fa iṣẹ́ òun ni wọ́n gbà lérò kò túmọ̀ sí ká pé ṣé kọ́lá kù ẹ̀rù tó wà lára rẹ̀ lórí rẹ̀ ara yìí pọ̀ mẹ́jọ ń pẹ́ bó bá ti parí lẹ̀ kó rẹ̀ ìfẹ́ náà parí lẹ́ lẹ́ni tó abẹ́ kí ọ̀la parí lẹ́ lánàá ní ìpàrọ̀ àlọ́ làdá lórí ìlú abẹ́jọ ìpẹ́jọ ìlédè tó bá ti parí lẹ́ báyìí lẹ́ kó rẹ̀ lẹ́yìn. Wọ́n ti abatuka ẹnìyà ní akadu wa láwùjọ àwọn ọmọdé ẹjá kúkà wa ti láwọn ẹlẹ yìí tuntun akúlẹ̀ ká ọkọ rẹ lórí ọkọ òṣìṣẹ́ ọkọ rẹ tó ti ọkọ rẹ lẹ́lẹ̀ ẹlẹ́nu wa òṣìṣẹ́ ẹ̀fẹ́ tí láti lọ́dún tí láti àwọn ọmọdé ní kí àwọn òṣìṣẹ́ ẹ̀fẹ́ tí àwọn ọmọ sọ mi pé àá ṣe kí mo lọ bí sẹ́ ṣe wàá rí kẹ̀kẹ́ mú wálé ni. bó ló ṣe jẹ́ bó la ṣe ṣe àìjẹ́ lọ́bi tó látàárọ̀ tẹ wá níta tún fọwọ́ rawọ́ lẹ́yìn tó sì jẹ́ sí wípé kò sàdédé rí bẹ́ẹ̀ kíkọ̀ jẹ́ sí wípé ẹni abá ṣiṣẹ́ òun ni ọ̀dá ọlọ́wọ́n bá tó dà mọ́ pẹ̀lú bá dá ọlọ́wọ́n bá tó dà mọ́ ni tí ẹ̀sùn ti yé ni kò ní rówó ra màtí láti kalẹ̀ bá mú kódà wọn tó àdúrà tó tó sẹ́kù ọ̀wá rí ẹni tó sẹ́kù tó tó wàhálà látàárọ̀ tó náà níyàwó ńlé tó lọ́mọ ńlé ọ̀wá rí tó tó ẹ̀jẹ̀ àbí òkú lówó sẹ́ tí wọ́n gbàdé kó bí àbí tó tó sẹ́ni yẹn tó tó tó sẹ́ni rẹ̀. torí ṣe eléyìí wọn láti sì í ó sọ fún wa yí pé kété bí èèyàn bá ti ka iṣẹ́ nìkan kó o fẹ́ rẹ̀ kódà wọn ni wà ìlú sábà ń ka mílíọ̀nù mẹ́nàlì mọ́ àbẹ̀rẹ̀ àdìsí yìí ti ń já àdìsí yìí ti kébé àbíọ́ nílọ̀ lórí kámẹ́jẹ́ ẹni tí ó máa lọ́ra níbi sísan owó fẹ́ ẹni tí àbágbéṣẹ́ fún. Tèjábọ̀ lẹ́yìn jọ láti fún owó ya ẹ̀ bákan náà wọ́n láti ìlú tọ́ka lórí àmìjàgbọ̀lá ájí wàlùmọ̀ àpapọ̀ ti aláwọ̀ olùmọ̀ọ́lù pẹ̀lú islam àdéjì sọ fún wa lórí kájú orílẹ̀-èdè ká sì gbọ́ ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ tó bá wà sílẹ̀ àdìsí ṣe pàtàkì pọ̀ gbogbo ọ̀rọ̀ ní àdìsí lórí ìbáyìí tẹ̀sí tó sọ ọ̀rọ̀ yìí wá sí iná dáadáa pé arákùnrin kan fẹ́ nínú tó dé kọ́kàn yẹn ó kéré lẹ́nu ní àdìsí jẹ́ sọ̀rọ̀ mo máa mú máa lé dáadáa bẹ́rẹ̀ mọ́ àdìsí tó tó sáárá ti wọ́n ti mo ń ṣiṣẹ́ ní ilé ẹ̀kọ́ yẹn nígbà yẹn mo sì jẹ́ chairman council committee nílẹ̀ ìgbà náà mo ti jẹ́ imam nínú ìyẹn nígbà náà ní wọ́n ti wá mi kọ́dà ẹ̀kọ́ jẹ́ principal yóò wá bá ṣe imam ẹ̀dá kò kẹ́lá sọ̀rọ̀ kaba lílẹ̀ ẹni tó wá jẹ́ ẹnìyẹn sẹ́kítì smp ẹnìyẹn jẹ́ ṣùgbọ́n ẹnìyẹn náà ló ti sáfà àti chairman smp ní sísun náà nígbà náà èmi náà jẹ́ ìmọ̀ọ́mù ní sísun nígbà náà. wọ́n tún wá sọ pé ọdún iléyà wọn pọ̀ sí ọ̀nà lọ́wọ́ ó ti wáyé kí wọ́n san sálárì àwọn tá a jẹ́ sáwọ̀ ẹ̀tọ́ ajẹ́ pírísìpà wa ìlú wa ilé àwọn ọmọ ilé ìlànà ìlànà torí pé wọ́n gbé lẹ́yìn fún àwọn àtàwọn ọ̀fẹ́ káṣe páàkì bẹ́ẹ̀ ọ̀fẹ́ káṣe. lò ìyẹn nìkan kọ́ wọ́n ní ó yẹ ká

àwa wọn á ká lọ èmi náà wà fún àwọn ọ̀dọ́ lọ sí ọ̀dọ́ ẹ̀mí náà ìjọ náà fáàdì wá dé ọ̀dọ́ ẹ̀mí náà àti ẹ̀mí náà yẹn pé àbá ìlú ìrìbá ìgbìmọ̀ ọ̀rẹ́ ẹni ẹni pé pé náà ti fi kíkà táwọn náà gọọmenti yàtọ̀ sí sẹ́tọ̀ ibi tá a wà yìí adùnmọ̀ tó ọdún la ṣe ilé ẹ̀kọ́ tilé ya nígbà náà àdùgbò yìí kọ́dún kọ́dún nígbà yìí kókò owó lẹ́dẹ̀ bẹ́ẹ̀ lẹ́dẹ̀ náà. ẹ̀mọ́lẹ̀ kejì àdìsá náà ti gbọ́n tó yẹ kó gbogbo wa ọyẹ kí bẹ̀rù àwọn tó bá wa ti jẹ́ mọ́ta ti ti wù lọ́nà. Àlejò ni ẹ̀kú àdìrọ́ àdìrọ́ kọ́pìlà àyè bá àrọ̀ kí tó kà ní ìlú là àlọ́ òun náà bá ti tẹ̀ ọ̀rọ̀ bá pará jù. Wọ́n ní ìlú ọ̀hún òun bẹ́ẹ̀ o àlejò àti mo ní kílẹ̀ wí aláàlejò àti ìyẹn àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àtọ̀ yẹn àtijọ́ wọn mo lè lọ sọ́rọ̀ mi dé ní ọ̀rọ̀ mo ti sọ kọ́lá ọ̀kú ẹni ló wọ̀ bá kọ́lá ọ̀kú mùsùlùmí ló wọ̀ bá kọ́lá ọ̀kú ẹ wá níbi tí mo máa sọ̀rọ̀ onígbàgbé lè sọ tòlẹ́ jáwọ́ lórí tó bá jẹ̀bi kúkẹ́kẹ́ tí a máa sọ̀rọ̀ tó bá lóun ọ̀gbọ̀rọ̀ ànẹ́bí àmì nígbàgbọ́ náà ànẹ́bí náà tẹ́lẹ̀ tó ẹni tó jẹ́ mùsùlùmí tó rẹ bá àdìsùn rẹ àwọn tá a jẹ́ ọmọdé àtàwọn tá a jẹ́ àwọn tá wà sí ní ká bá bá a bá gba ẹ̀mí lọ́tọ́ bá wa ti jẹ́ yálà wọn kọ́ ẹ̀ ètí ká mọ̀ fún un lẹ̀ pàtàkì gbogbo ká tó mọ̀ wọn. títí báwa fi wọn tó tiẹ̀ náà ẹ̀rọ náà kó tẹ́ tó lù yẹ tó pọ̀ sí yẹn náà ọ̀sánwó rẹ̀. bákan náà wọ́n ní nínú àdéhùn yìí wọ́n láàyè fún anẹ́gbẹ̀sọ̀ ìfẹ́ gómìnà yẹn nípa àròkù ìjà máa fún erike èyí sílẹ̀ òkun yẹn sọ yẹn wọ́n ní ká lọ lọ bàyí pé ni. أنزلي حدوث دربي أكثر مراحل أملي كويس wọ́n lábẹ́ àpè ní àyẹ̀dì ìyá àgbòmí àyájọ́ ọ̀rọ̀ lẹ́yìn. Pété àlẹ́ ti sọ fún wa náà ní pé ó pàtàkì kété tẹ̀lé wá ti pa àti ẹ̀ka tó bẹ̀rẹ̀. Oríṣiríṣi oko sẹ́sọ̀rọ̀ lè mú òkú wa. Wọ́n ní kọ́dà ká tó lọ pé àdùnnú bá lágà sọ̀rọ̀ dé òpin nígbà yẹn ká sọ dé ká lè yé dáná ti sọ̀rọ̀ yẹn òfin ìsirayí sí ìsirayí àlejò ìtọ́ ká lè yára ká lè tètè fún ẹ̀sọ́ ẹ̀ka fúlẹ́tọ̀ rẹ̀ wàtárùkù àlèmúrúmádà káàdì ṣe ìfàmù ìlọ́ra ìjẹniríà ẹ bá ń tẹ́tà ẹ̀sọ́ ẹ̀kọ́ fún olùkọ́ ìjàwé yẹn. ẹ̀rí mo tún tọ́ka nínú kẹta àwọn ẹni tí máa ń ṣe wọ́n láwọn nífẹ̀ẹ́ tó ti gbé lápẹ̀kọ́ nínú àwọn kan ní wà níta ti fi rẹ́yà tó kọ́kọ́ rẹ̀ báyìí iye owó àwọn amóhùnṣe báyìí ọ̀dọ́ wọn sí iná tó wá sí káàkiri gbogbo ọ̀rọ̀ àwọn yẹn bá òun lágbára àti kàńtà àti kàńtà ẹ̀dá kàdé kọ́kọ́ kọ́ lọ lára bá ti ń lọ lára yẹn láàrin ìṣẹ́jú kan owó tí ọba pọ̀ ọmọ ló fẹ́ rẹ yẹn torí wọ́n bá pọ̀ dáadáa tó bá lo just hours hours nínú àkáǹtì ó ti òyìnbó kò yẹ just lo nínú àkáǹtì ó ti wọn náà wò ó tó ara rẹ tó kàtó ní sákàtì rẹ kó owó ìfẹ́ẹ̀tì tí wọ́n ti di lóṣù ibi tó ń fi owó di yẹn ara ìfẹ́ẹ̀tì yẹn náà sì ní ìbáni àwọn bá tó owó ibi tó ń fi owó di yẹn yóò wá ti di owó lówó lówó lè ti tẹ̀ láàrin ọjọ́ mẹ́ta ó lè ti tẹ̀ láàrin ọjọ́ márùn-ún gọ́ọ̀mẹ̀ntì lè ti ti owó mọ́wọ́n náà sọ̀ lálọ́ ọbẹ̀ bá ìfẹ́ẹ̀tì lórí owó lówó. torí di eléyìí ọlọ́run bá ti sọ lá ó kù wá ń lọ gẹ́gẹ́ bá lẹ́yìn sọ̀rọ̀ wá wá ní ọ̀sẹ̀lá ní ìjọba wọ́lá ti sin ẹ̀kọ́ wa sábà wà kúrẹ́ ká gbà wá ọ̀nà àdìsẹ́bí ní sọ̀rọ̀ wá wá ní ọ̀sẹ̀lá kọ́ọ̀lù kọ́ọ̀lù wọ́n náà dá àdìsẹ́ náà bá ti sọ̀rọ̀ fún wa bá ìgbé sàlàtàtù àdàkọ́ yọ̀ọ́ mẹ́rin fíyàwó àdìsẹ́ ọlọ́run sọ̀rọ̀ fún wa sáà èmi fúnra mi àjẹ oníjà àwọn ìjọba ìyá mi. kí ni tuma ìjẹ oníjà wọn? wọ́n ní tuma ìjẹ oníjà wọn. òun ni wípé ṣé gbogbo àwọn dálábò tí sọ̀rọ̀ ní ìjẹ oníjà mi wọn ni ṣé ọlọ́run kí ọ̀nà kọ́dà wọn ni kí ọlọ́run náà ní ọkọ̀ wọn. wọ́n ní tuma ọlọ́run wà ní ìjọba kan wọn là á pé àbáwa ibn al-hajar àràkọ̀lá ní kọ́lọ̀ wa ní wọn wọ́n ní àwọn ọ̀dà tẹ̀sí àlàáhùnlá ìṣẹ̀lẹ̀ pé ọlọ́run ti kí tí wọn yóò tó lé lójú ọ̀la àmọ́lẹ̀ bí. àwọn mẹ́ta kan bẹ pé dàdí ti yára màá jẹ́ oníṣẹ́ àwọn wọn máa ń kó sí i kàtọ́n ti yọ ọmọ ìdíyà ẹ bá ti yọ wúlà rẹ̀ bàbá àjà tó wúlà rẹ̀ yà máa yẹ lé. Sárúkọ̀ ọ̀nà ọ̀gbìn àtọ̀ ní ìtumọ̀ ọ̀dà. Àníbi lẹ́yìn àkọ́kọ́, òun náà lẹni tó ṣe pé àtọ̀ ní ìtumọ̀ ọ̀dà. Ó fi orúkọ ìṣẹ́ ọlọ́run kúra fáwọn èèyàn. Àwọn èèyàn sì fi gbàgbọ́ ẹni tó ṣe sọ yẹn ìgbọ́nsá tó ń bá gbọ́dọ̀ ó padà jàǹbá àdéhùn ṣe lórí ẹ̀. ó jàǹbá ìwúra tó kúra yẹn. ẹlẹ́ẹ̀kejì wàrà gbèrò báyà wúwọ́ àtẹnudọ́gba ọmọlúwàbí ẹ̀. àbí nígbà tí ìjábọ̀ àti ẹ̀ àwọn ni bá ní tó ṣe yí pé títà tó kà á ó ta nígbà tá a máa ka ẹrú wọ́n á jẹ owó ẹ̀ àwọn pápá jùlọ nínú kíra àbáwá sáré ìmọ̀lá bàtàrà sáré wọlé wọn ní akàlà káwọn náà wà lẹ́nu sọ kí ni gbogbo rẹ̀ jẹ́ wọn iná o tó láti owó rẹ̀ fẹ́ gẹ́gẹ́ wọ́n ká owó rẹ̀ láti tẹ owó yẹn níbẹ̀ wọ́n ní láti sọ yẹn. àìwá mọ́ ọmọ ẹ̀fọ́ àìmọ́ ọmọdé àdúgbò nínú òtúmọ̀ rẹ̀ bákan náà òun lẹni tó ṣe ní pé òun fún ara rẹ̀ ń ka ìjọmọlúwà ní ibi ìdáná níbi ọ̀nà tí ń kà owó náà fún ọgbọ́n ara rẹ̀ láàbá ẹ̀yẹ wá ẹ̀ ń ẹ̀ hàn tẹ́lẹ̀ tó tẹ̀lé fún èmi yóò bọ́ sáàrin ọjà ọkùnrin àti obìnrin nígbà tó wọn kàn kò láàrin ọjà òbí lè bọ́ sí ojú tí a máa ń wọn bí wèrè. ẹ dákun ìjọba àti àwọn wọn ní wèrè ọmọdé àti ìgbà tó lójú fún àwọn inú àwọn tí ń bẹ náà wọ́n ní ìtumọ̀ tó ní yẹn fún ìtọ́gbà tí wọ́n ní ìtumọ̀ ní wípé ẹni tó ta ọmọlúwàbí níta ẹrú gbogbo tó wá rí bẹ́ẹ̀ òun ni wọ́n gbé fà á ta làtàrà ìyàwó kéde kó yẹ nípa ló yẹ wọ́n ní kódà ó lè fi ra ó lè fi ra ó lè fi ra ẹni tó bá ti gba owó yẹn tó lè yí pé àǹfààní kan àlá ájàtì ó ná lórí bùkátà rẹ̀ kan yẹ́nì kúrò sí ìbáná mọ́dá yẹ́nì kúrò sí ìbáná fà ákàlà kàmẹ́rà. torí ṣe lé ìfọ́ máa rò pé ẹ̀ tó wà ní jẹun bọ́ tó wà bẹ̀rẹ̀ àbọ̀ yẹ́nì kúrò sí i sọ́dá ti kó ọ̀rẹ́ àti owó lẹ̀ sọ́dá padà náà gbogbo tó wà nílé náà tí ó rẹ̀ kan wọ́n ní sáà lẹ́yìn bẹ̀rẹ̀ ló bá tó ẹ̀rù yà wọ̀ parọ́ àwọn ọmọ ìjà. ẹnì kẹta tó ṣe wájú ìjà yìí wọn lòun náà ní ọjọ́ ìrọ̀lú láàjárọ̀ àjùyọ̀ òun lẹni tó gba ẹnì kan láti bá rẹ́ńdà tábìlì kan. pàṣẹwò bá nínú ẹnì yìí wá pé tábìlì tó rẹ́ńdà fún yálà kókò àkọ́bá wọn ti fẹ́ ní oṣù tẹ́tán àbúrẹ́ ìjẹ̀kan lọ́dọ̀ òun sọ̀rọ̀ ó lo ìgbà tó rẹ́ ẹni yẹn láti fi ṣe tọ́fẹ́ fi ṣe ní kò yé olo tọ́bẹ̀ ti ṣe olo kàyẹ sábà ti ṣe tọ́bẹ̀ ti ṣe ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ṣe ká wà lámúyú sí òun ọ̀wá pé ntọ́ ẹ kó wò tó tù ayé lámúyẹ fàdà ọ̀sán owó bẹ̀rẹ̀ fún tọ́bi wà lámúyú sí àjọ òfin lọ́wọ́ yẹn. àrẹ́bí ni ọlọ́run ló wọ́n bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ jà ya ìyá wọn lọ́dọ̀ pẹ́ńtálì ẹgbẹ́ bọ́sẹ̀ wọ́n bá wọn alábòsí àwọn náà mẹ́ta ìwà ìwé náà kò sí ẹ̀ tó ṣe àbáyé wọ́n jẹ́ kanú mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ́ńtálì ìbájà tó ń lọ lọ́wọ́. gẹ́gẹ́ bọ́sẹ̀ pé àwọn àkọ́wé ní làwọn lọ́dọ̀ ọ̀dọ̀ nígbà tó ní ìyàtọ̀ dá àgbàgbà lọ́tọ̀ nínú làmẹ́ ìbáyìwá àwọn ọmọ ọmọ ìyá àti ìbẹ̀rù. níparí fàhámà ló lè àjèé iṣẹ́ ẹ̀ka pàlóṣìṣẹ́ àmàna tó ń fi ìfìmọ́tì kọ́mọ̀ ẹgbẹ́ àmàna lọ́rùn kọ́mọ̀ ẹgbẹ́ kẹ́rẹ́ àmàna lọ́rùn tẹ̀sán pé ọlọ́run bá ní ọ̀rọ̀ àmàlà pa iná túbátù àgbà yá àtọ́parí náà pa iná. Ní iná àrọ́sìnà lè àmẹ́nà sàálà sàmà wà lò ọ̀f. فأبين أن يحملنها وأشفقنا منها فأملأ الإنسان إنه ماذا؟ كان ظلوما جهولا هذا قلت ما جاء نبوه يا ليت ما رواية بكالي ليعذب المنافقين والمنافقات هو ولو ما عرفوا المنافقين يقولون منافق كيلو ما منافق كيلو مني وبيبس يا جمال هذا ما كان منافق gbogbo ẹni tó wá ti jẹ́ ما àmàlà náà kẹ́ ẹ̀ mọ̀ ẹgbẹ́ òun láti sùn ìjàmbá àmàna kájínà yẹ́tù àlẹ́ yìí wọ̀rọ̀ ẹ̀kọ́ à ọ̀pọ̀ dáadáa ẹ̀ bí ó ti jẹ́ kàn kọ́ ẹ̀sìn kó wọ́n sọ àmàna náà lìtì kọ́ ọ̀nà níbi dájú kó fẹ́ ṣe bákan àwọn àwọn àwọn pé láti bíríkìlíà tó yẹ kó wọlé tó wọn máa rẹ fún ẹ bàjẹ́ àwọn ọmọ àgbà tó bá rún wọn sílẹ̀ ẹ̀rọ padà lọ wọ́n ní wọn tó bá pààyàn kọ́ tó wọn kó pààyàn yẹn. ẹni tó pẹ̀lẹ́ fẹ́ tó dọ́kọ̀ tó yẹ pé òun ló fún ara rẹ̀ kò sì wádìí ọ̀sán tó gbogbo ti kó lé lọ́kà gbé tírímẹ́tì mẹ́nìkan àwọn kan káàkiri òkú kábẹ́ẹ̀lì tó kọ́ wọn lò ẹni wá lò wọ́n bá ìgbẹ́ ti bẹ̀rẹ̀ wọ́n bá ìgbẹ́ máa bẹ̀rẹ̀ eléyìí báwọn mẹ́tìrì tó ń bọ̀ sálọ sí ẹ̀kú tó jẹ́ o. ẹ̀rí ká ẹ̀ ìṣẹ̀lẹ̀ fún ọmọ dáadáa o. ẹni ẹ lọ́kọ́ ní ìgbọ̀rọ̀ ní lẹ́nu. Njọ́ni wá ní wá gbàdúrà tó ti wá gbàdúrà tó ti yẹn dáná lọ́sibítù ní ṣètẹ́ẹ̀tì náà lè gbà ẹ lọ rí dọ́kọ̀ kéjọ tí kò àwọn náà lè gbà ṣé ti sọ̀rọ̀ ìgbà yẹn ní ìsọ̀rọ̀ tẹ̀sí ìgbà wọn kéjọ tí kò ní ìsọ̀rọ̀ tó gbà yìí. bó sábà ìtọ́jú yẹn lá wọ́n ní kó lọ rí dọ́kọ̀ wọ́n lọ rí ẹni tó wà ní ìtajì ibi tí ó ti rí dọ́kọ̀ ọjọ́ yẹn. wọ́n á ní dọ́kọ̀ ti jáde sí ọwọ́ atari lọ bá dọ́kọ̀ dọ́kọ̀ wa gbà dọ́kọ̀ wa bẹ́ẹ̀ ẹwọ ẹwọ ẹwọ ẹwọ ọkọ̀ wù gà ẹ ẹkú ní ẹlọ àdìjẹ tọ́jú àwọn àwọn tó bá kọ́ tó wọn gba òkú mẹ́. ìgbò tí wọ́n sọ yìí ẹni tí wọ́n bá ti ti mú ìgbò yìí ká sọ ó sì lọ́ba ní ìgbò tí ẹ o kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ já lóko ní ìgbà tí ó ń ṣe kẹ́ni tó sáré sọ fún kéèyàn wọn lọ lè. ẹ wá wo àìwá mi bẹ́ẹ̀ mẹ́lòó mi. ọ̀kan náà àwọn èèyàn mi ga ó sọ kan fún mi náà nípa àwọn dókítà rẹ̀. ó ní.

táwa bẹ ṣe ṣe káwọn bàdá tó ká kọ bẹ yẹn pápá jùlọ àwọn táwa ti ṣe ṣe wa wá kò ṣe ṣe òkú ṣe bẹ́ẹ̀ ní ìṣiṣẹ́ yẹn àwọn táwa jẹ́ àlùkọ́ lẹ́kọ̀ọ́ pápá jùlọ àbá ibi wàhálà ti dé náà nìyẹn ká kọ́ iṣẹ́ àbọ̀ hmm? àbọ̀ ẹ̀kọ́ ewu ni o àbọ̀ ẹ̀kọ́ ewu ni o ewu ni láwùjọ òru ẹja ká ẹbí atọ́ ẹ̀kọ́ tó yẹ sí ó sì fi ọwọ́ ọmọ tó yẹ sí bọ́tà ló kà á tó yẹ sí ọba tó ń ké tó yẹ sí ẹtọ́ bá máa kó o fẹ́ kọ́ni dáadáa sáwùjọ gbogbo ẹ̀kọ́ tó bá mú ọkọ̀ tó yẹ sí wàá tó bá bẹ́rẹ̀ nígbà tó yẹ láwọn tó ń kẹ ọ̀nà tó yẹ ká kọ́ ìṣe ká bá kọ́ ká kọ́ tó yẹ ìyẹn láti ṣe ìṣe láti láti lẹ́gbẹ̀ẹ́ torí tó náà nìyí káàtì pé sẹ́wọ̀n dáadáa wà lóòótọ́ sí i káàtì jẹ́ tó ń rọrùn àti ẹ̀rí bá àwọn òṣìṣẹ́ àlórí ẹ̀ wà ó sì lọ́tọ̀ àjí wọ́n ní káwá lọ bàyí pé owó ìyá òṣìṣẹ́ yìí jẹ́ inú ní ní mọ́tẹ̀lẹ̀ òṣìṣẹ́ gbèsè lọ́jẹ́ lọ́rùn ẹ̀ tó bá òṣìṣẹ́ o wà á kó wá àyè òṣìṣẹ́ tó kan dandan ní o àlè ìlú lọ́wọ́ ẹ̀ tó gba ẹ̀ kẹ́jú wa rí adáwó nínú ẹni wọn àti la ó pọn ní owó yẹn wá fún ẹni tó ní máa fi là láì ní lọ́ra láti wà sí yìí ta eléyìí wọ́n ní ọlọ́run ní lọ ìlú ìka ìṣàlọ ní lálùbí ti ń bọ̀ mo láti fún wọn wọlé sí àwọn àbúrò àbúrò ká tó lọ ní lórí eléyìí ẹnì pé wọ́n sọ fún wa pé káwọn máa lọ́ra láti san owó olówó káàsì náà ló gbèsè lé lọ́rùn wa rẹ̀ mọ́ pé a máa gbọ́ bá ìtàn yẹn fún wa àwọn ìjọ mẹ́ta kan. tí wọ́n há sínú wò níjọ́ kìnìún àná. Sẹ́wọ̀n yìí pé nínú tó làwọn ẹni àkọ́kọ́ ṣe owó dáadáa tó ṣe láwọn òbí ẹ̀ abẹ́ẹ̀kọ́. kejì náà sọ ìbẹ̀rù ọlọ́run tó wọnú ẹ̀mí ẹ̀ láti ìwà ẹlẹ̀ tó Kí lẹ́nu kẹta náà? Òun náà ni àmọ́ náà ń

kó o fẹ́ pé wọ́n wá láti sí ìdí fọ́gẹ̀tì lápẹ̀jú èyí ọdún wájú ọ̀tọ̀ pẹ̀lú onímọ̀rúwá pé ọ̀lẹ́ náírà ní bí ìdí fọ́gẹ̀tì o kọ́ wájú fọ́gẹ̀tì tó wá mú ọ̀lẹ́ náírà kọ́ wájú fọ́gẹ̀tì rárá o àwọn ọ̀dún tó lọ sí ìdàtọ́ báyìí fọ́gẹ̀tì náà ni wọ́n pè sí ìrárá o àwọn ọ̀dún tó báyìí o tó ọdẹ náírà náà mo ti fi tó wọlé o ọdẹ náírà náà ti fún wa ṣe nínú bí àti máa ń wọ̀ ó ti sọ fún ìgbẹ́ni tó wọlé ra ẹ ìjọba ti fún fún ẹ máa ń wó yín lọ ká náà tọ́ ọ̀ bá ti kẹta fún tó o sì mú owó yẹn tọwọ́ tọ̀ níjọba padà wá yóò gbà nǹkan rẹ̀ sáàmà nà máa bá a tọ́jú ẹ̀ irú ẹ̀ ní sára tó ń ta lọ. ọwọ́ àlọ́ fowó ẹ̀ ra nǹkan ọ̀sìn. òun ló di aago tọkọ ó sì nígbà tó yá tọkùnrin padà níbi owó ẹ ọpadà padà wá owó yẹn tó wá bí àwọn nǹkan tó pọ̀ ó sì dé gbogbo ẹ lọ o ta tó dé wọn máa ń lọ òun ti tó bí káde wọn pàtàkì tó bí owó oúnjẹ ìfẹ́ tó bá wa jẹ́ sẹ́nẹ́jà mọ̀ ń ṣe rẹ̀ o. Níbi láti mójútó ọjọ́ ìka tó lè lani nínú àdúgbò abẹ́rẹ́ ọ̀gá àgbàlá náà rẹ̀. Kọ́lọ̀ kò ní okùn ayé àgbẹ̀rẹ̀ ọ̀gá sọ̀rọ̀ wà ní ìlànà ìwọ̀n